Dialogue for fluency. Ah, ìwé mi dà wọ́n wà nílẹ̀ ta dà si le. ẹ̀gbọ́n le. Dialogue again for fluency. Ah, ìwé me dà. wọ́n wà nílẹ̀ ta ló dà á sílẹ̀ ẹ̀gbọ́n rẹ̀.